Hmm, kẹlẹ́lá lùbáríkà royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ní bá wù wá lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kù abifata ìtàwùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine jazakumullahu khairan.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 السلام عليكم ورحمة الله وبركاته بواتي عن بيت الدين يسرا أكوا كابو سيوري إتوي آه ني ìjẹjọ mo ti parí ọ̀rọ̀ nípa aljanaza fil walima aw aljanaza tó fil islam yẹn ni pé bá a ṣe máa ń sìnkú nínú islam nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òkú kú awẹ̀ aṣàdúrà lẹ́yìn rẹ̀ so etí mo bá fẹ́ bẹ̀rẹ̀ ní èní so nǹkan ni màá tún bẹ̀rẹ̀ mọ́ nítorí ọ̀rọ̀ kan tí ó tún wà ní múnásádà àsìkò tí a wà yìí àbí tí mo rò pé mo fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ọlọ́run òun náà ni ọ̀rọ̀ nípa rókèá mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa rẹ̀ kàmọ́ lónìí màá sọ̀rọ̀ nípa nǹkan tí kò yẹ kí gbogbo ẹni tó bá ń pèpè sí ìlànà súnà sallallahu alaihi wasallam pé súnà nàbì ni mo fẹ́ kó yé mo fẹ́ kí islam kó yé mo fẹ́ kí súnà kó yé kí ìlànà rẹ̀ gbogbo ènìyàn kò gbọdọ̀ dákẹ́ nípa rẹ̀ kí ni nǹkan náà òun náà ni ọ̀rọ̀ ṣíṣe mọ́wúlídì ànábì sallallahu alaihi wasallam so ó ti di nǹkan tí ó ti gbajúmọ̀ kárí gbogbo ayé hmm, kárí gbogbo ayé àmọ́ kí nǹkan ó gbajúmọ̀ kárí gbogbo ayé àbí kí àwọn tí ń ṣe nǹkan kí wọ́n pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ìyẹn ò túmọ̀ sí nǹkan yẹn jẹ́ òdodo màkìí tí mo fẹ́ pè nìyẹn kódà ń gbà ẹni tí irọ́ gbúù ẹni tó ṣe pé irọ́ ló gbélé lọ́wọ́ yóò sì máa challenge olódodo yóò sì máa challenge rẹ̀ kódà yóò tún dìde ogun yóò pè níjà yóò sì dìde ogun sí i so náà ni kò fi dákẹ́ ni tí ó bá ní òdodo lọ́wọ́ ó máa dákẹ́ pàtàkì jùlọ lásìkò tó bá ti rí i pé irọ́ tó fẹ́ gbérí sókè so òun ni ó fà náà ni màá fi sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ mawulid gẹ́gẹ́ bí àwọn afáàsù náà bí wọ́n ti máa ń ṣàlàyé rẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ nísìnyí èmi sábà fẹ́ máa tí máa fẹ́ sọ àwọn ọ̀rọ̀ tí ó rí báyìí nígbà máa ń fi àwọn àyà kọ̀ọ̀ánù kan tó máa fi ń ṣe bí tawti'a muqaddima tábà lè wo suratu Ghafir suratu Ghafir ọlọ́wọ́n bá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin firaun àti nabiyullahi musa ọlọ́run bá ṣàlàyé rẹ̀ fún wa àtàbáwò láti bóyá bí àyà twenty two ọlọ́run bá ní a'udhu billahi minash shaitanir rajim lúwa ní walaqad arsalna musa bi ayatina wa sultanin mubin olúwa ní àwọn aláran ànábì musa níṣẹ́ a fi ohun àmì wa a fún un kódà a fún un ní agbára tó clear àwíjàre tó clear tí ò rújú mú bí ẹ̀mí. ìlà Fir'aun anikọlọba Fir'aun wà Hámánà aránisí Hámánà náà wà Qarun ara àwọn tá a rán mọ ànábì Mùsá sínú ẹni Qarun fàkọ́ọ̀lù gbogbo wọn pátápátá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ní sáhìrún kazzab wọ́n ní òpèdán ni ọ́ òpùrọ́ ni ọ́ ẹ̀wọ̀n kan ànábì ọlọ́run àwọn ọ̀tọ̀ ọlọ́run sì ń pè lópùrọ́ ọlọ́run ní falamma ja'ahum bil haqq min indina ìgbà tó ń pè lópùrọ́ ọlọ́run wá fún ní òdodo ìyẹn ni pé mu'jiza ọlọ́run wá gbé e fún un ṣùgbọ́n tó wá ṣe àwọn mu'jiza yẹn fún wọn ìfẹ́ lọ́bì ìtàn ìyẹn kọ́ ni mo wá ṣe gbogbo aná ti gbọ́ ìtàn yẹn tán rí pé àwọn ò ríbi lọ mọ́ ara tí fìràwọn ṣe ni pé ó ní qalu uqtulu abna alladhina amanu ma'ahu ní gbogbo ẹni tẹ́ bá ti rí tó tẹ̀lé tó gbà fún ẹ máa pa wọ́n lọ́mọ ògbọmọkùnrin wọn ẹ pa wọ́n wastahyu nisa'ahum ẹ fi àwọn ọmọbìnrin wọn kalẹ̀ olùwàní wa ma kaidul kafirina illa fi dalal olùwàní ẹ gbogbo ète tí kẹfìrí bá dá ànú ni ó bọ́ sí i bí tí mo wá fẹ́ lù gẹ́gẹ́ ni ìgbà tí nàbí ọlọ́yìn Musa tó bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ fún Fáráò kíkan kíkan kíkan tí ń sọ fún pé àyè ah, sọ lọ́hùn wọ́n pèrè lọ́lọ́hùn mọ́ ẹ̀rọ lọ́hùn pa Fáráò qala Fáráò zaruni Fáráò ní ẹ̀fìmílẹ̀ aqtulu Musa mo fẹ́ pa Musa ni kódà wà lè yọ̀dọ̀ ìwúrọ̀ bà kó pọ̀ lọ́wọ́ bá rẹ̀ kó bẹ́ lọ́hùn kí n gbọ́ kó pè wá kí n rí i ìní àkọ́fù ẹwọ́n ẹwọ́n fìràwọ̀nù ó ní ẹ̀rú ń bà mí fún Musa yìí ayùbá dìlà dìínà kọ́mọdẹ́sìn ẹ̀rú mọ́ yín lọ́wọ́ o ẹ̀wọ̀ ọ wà lórí ẹbọ èrí ẹ̀sìn tí ní kọ́mọ ẹ̀sìn wọn wà ló wọ̀ fẹ́ kánú Musa máa da ẹ̀sìn ẹ̀rú ẹ̀wọ̀n kan fìràwọ̀n ń fi ẹ̀sùn kan nàbí lọ́ọ̀yẹ̀ Musa pé ó fẹ́ máa dẹ̀sìn ẹ̀rú ni. àwọn ayé yorùbá yọrọ fíl arúdìl fasad àbí ìbàjẹ́ nífẹ̀ẹ́ máa ṣe lórílẹ̀ ayé ṣẹ̀mọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé tí ẹni tó ní òdodo lọ́wọ́ tó bá dákẹ́ oníbàjẹ́ yóò polongo pé oníbàjẹ́ lẹ́ni wọn yóò sì pé ló náà ni ẹni tí ó mọ̀ pé òdodo òun ni súnà nàbì sallallahu alaihi wasallam tó mọ̀ pé mọ́wólódé yìí kò kí ń ṣe ìlànà àti ànábì sallallahu alaihi wasallam tó gbogbo tásìkò rẹ̀ bá ti ń dé ọgbọ́dọ̀ pàkíyèsí àwọn èèyàn sí pé kíní yìí tún dé o ó wá pọ́pùlà gbìyàn ní ṣe wọ́n ń gbọ́lódé rẹ̀ yíwọ̀n kan jẹ́ ká ti kó yí àwọn èèyàn pé kíní yìí kì í ṣe ara ẹ̀sìn wa gbogbo tó bá lè máa sọ ká máa sọ kò kí ń ṣe ara ẹ̀sìn wa. sheikh islam eh, eh, eh, ibn Uthaymin nínú àwọn àfáà tí wọ́n ṣẹ̀ lọ láìpẹ́ yìí náà ni kò tí ì ju bá bíi ogún ọdún 1999 ní sheikh kú wọ́n ní múlò ahàdì bá ní Ubaydillah al-Qidah wọ́n láti gbà tí àwọn Ubaydillah al-Qidah yẹn nípa àwọn ilal-yawm títí dòní wọ́n láti gbà yẹn dòní yẹn ni pé láti láti seven century ṣe pé nísìnyí àwa ní fourteen century báyìí nínú Islam ní kàrin ìjírà nàbìsọ̀ lọ́sàn láti seven century sí six century dasiko yìí wọ́n ní lam yasqutu li jadala hawla alqabuli warraddi al-ihtifali bil mawlid an-nabawi fanfa gbọ́mi sí omi òtó ọ̀dà kọ̀dà kọ̀yẹ̀kú lérí ọ̀rọ̀ mọ́lúdì láti gbà hàn so yẹn ni pé ẹnu àwọn èèyàn ọ̀gbà yóò kẹ́ fi kíní ìkàlẹ̀ sínú Islam kó sì máa sinmi lọ so ẹ wo ìrún ní ìsìta la gbọ́dọ̀ tẹ́nìkan tó pé ẹ mọ́ kírun márùn mọ́ àbí inú rọ̀mùdọ́nù kí alẹ́ nìkan ti ń takò pé ń rọ̀mùdọ́nù yìí sára ẹ̀sìn wa ẹ̀ lè rí torí látòjú ayé ànábì nìyẹn ti wá so sheikh ọ̀sẹ̀mìn wọ́n ní lam yasqut al-jadal yẹn ìyàn kò dákẹ́ hawla al-qabul war-rabd káwọn kan lẹ́ ọgbà wa ń ṣe àwọn kan nínú kò dákẹ́ máa ṣe lẹ́lẹ́ láti máa ṣe mọ́wúlídì ànábì sallallahu alayhi wa sallam tó ayẹyẹ mọ́wúlídì ànábì sallallahu alayhi wa sallam àkọ́kọ́ béèrè ni pé ǹjẹ́ ẹ̀sìn ni àbí kìí ṣẹ̀sìn èsì rẹ̀ náà ni pé ẹ̀sìn ni àwọn tí ń ṣe ẹ̀lẹ́rẹ́ tí ń ṣe kólóhùn ń ṣe ìranà kólóhùn ń ṣe eré nítòun ni kó ní òun ń ṣe àádá láíláí kódà lè fi wé bí ẹni tí ń ṣèyàwó ẹ̀ ní fi wé ẹni tí ń ṣèyàwó nǹkan so ẹni tí ń ṣèyàwó kò lè dàbí ẹni tó ní mólúdì lòun ń ṣe tẹ́ ẹ bá ń sẹni tẹ́ ẹ bá rẹ ẹni tí ń ṣèyàwó ẹ̀ ní gbọ́kán ní ọlọ́run ọgbà ẹ̀ ní gbọ́ lọ́dọ̀ ẹni tí ń ṣèyàwó rí ń ṣe ìyàwó fọmọ ni òun náà ní ń ṣe ni kẹ́ wá gbọ́ ọlọ́run ọgbà ọlọ́run ọyọnu sí ẹ̀ lè gbọ́ àwọn tẹ́ bá ti rí tàwọn tó ń ṣe mólúdì ẹ̀mọ̀ gbọ́ ọlọ́run ọgbà so ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀sìn ni wọ́n fi ń ní ẹ̀ka lè máa ṣe láláì ní rí ẹ̀rí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam so bí mọ́lúdì ṣe rí nìyẹn ní tí ń jẹ́ ẹ̀rí ni pé ntánàbì ṣe ntánàbì ṣe ní jẹ́ ẹ̀rí nù ntọ́lọ́ ní ká ṣe nínú Qur'an ẹ̀hẹ́n ti ń jẹ́ ẹ̀rí nù ntí àwọn sọ̀hábà ànábì ṣe ti ń jẹ́ ẹ̀rí nù ntí ọlọ́run pa àwọn sọ̀hábà láṣẹ ló pa àwọn sọ̀hábà láṣẹ ti ń jẹ́ ẹ̀rí nù. àbí ànábì ìjòkó wọ́n dẹ̀ ń ṣe lójú rẹ̀ báyìí ànábì zẹ̀ dákẹ́ tí ń jẹ́rìí nù. wọn náà máa ń pè ní alqaul kánábì ó sọ àbí kánábì ó ṣe kó wí jáde lẹ́nu àbí kó ṣe nǹkan yẹn kẹ́ rí àbí kan máa ṣe lójú ànábì kánábì dákẹ́ gbogbo ọ̀nà tá a fi ń ṣẹ̀sìn yìí kò sí fún mọ́lúdì ẹ̀ lè rí ti ṣe ẹ̀ lè gbọ́ bí tánábì ti sọ ẹ̀ lè gbọ́ bí wọ́n ti ṣe lójú rẹ̀ ẹ mọ̀ wá wo alimami Sayuti nínú tírà àwọn kan jẹ́ Husnul Maqsad fi amal al-Mawlid so wọ́n kọ tírà yẹn nítorí ọ̀rọ̀ mawlid náà ti kọ́ gbàtàn wà tó àtìrí wọn ni awwalu man ihtasala bil mawlid بشكل كبير ومنظم حاكم إربيل في شمال العراق الملك المظفر هنا أقول أن تقول مولود له tó kọ́ ṣayẹyẹ mọ́wúlúdì bishakilin kabir tó ṣe tó fẹ́ ó ṣe tó fẹ́ wọ́n munazzam tó sì ṣètò sí òun náà ni hakim Irbil ọba àlùkàtà ń pè ní Irbil ni yẹn ni pé ní nǹkan bíi five century náà ló dá náà ló ṣe ní Iraq shamali Iraq al-Malik tó lẹ́yìn gbà tí subhanallah àwọn sọ̀rọ̀ àbá nẹ́bí ti kú. àwọn tàbíùn ti kú ẹ̀rí ó yẹ kó yá ẹ̀ lẹ́nu kí àwọn rí nǹkan nǹkan tí ò bá mọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ ọmọ ìlágbára o nítorí pè ní bídà bídà lágbára torí ṣètọ́nù máa ń ran bídà lọ́wọ́ ni ṣètọ́nù ló ní ìwà ní ọwọ́ yóò mọ̀ gbé káàkiri yóò mọ̀ gbé kí ẹ̀ẹ̀kan ni ó ti parí yóò sáré pọ́pùlà ní ní tó bá ń jẹ́ bídà àmọ́ yẹni suna nabi tó wà di ó nǹkan táwọn èèyàn wà suna tó gọ̀rọ̀ súnà nẹ́bì tó funfun adìhàmù hìṣàn ó di nǹkan tó wà di tí àwọn èèyàn ń pa láyún ó di gẹ́gẹ́ bí ẹyin torí tí ti jáde ní tí ọmọ sáré kìíní pé láti pa suna nabi sọlọ alaihi so ó ká ẹni tó iraq làwọn náà ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó yá wọ́n lọlẹ̀ wọ́n da wọ́n lọlẹ̀ wọ́n ní nǹkan jọ four hundred yẹn ni pé four century fifth century lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ni wọ́n kàn da kalẹ̀ wọ́n á máa ń ṣe mọ́lúdì àwọn márùn-ún náà ni wọ́n tó bá ń ṣe mọ́lúdì mà pé kò kí ń ṣe ìlànà tànàbì lọ́rìn kódà kò kí ń ṣe ìlànà alùsùnà ìlànà àwọn ṣíà náà ni àwọn náà dá mọ́lúdì kalẹ̀ tó wọ́n máa ń ṣe mọ́lúdì Fatima wọ́n máa ń ṣe mọ́lúdì Ali wọ́n máa ń ṣe ti Fatima wọ́n máa ń ṣe ti Hassan wọ́n máa ń ṣe ti Hussein àti tànàbí sallallahu alayhi wa sallam bó ṣe dálẹ̀ nìyẹn tó yẹ ni pé ní ọjọ́ tán bí tán láwọn bí tán bí ẹnì kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan tòbó tiẹ̀ ṣe pé ọjọ́ ìbí tànàbí challenge kẹ́fẹ́ mo tú rẹ̀ ńlá ṣe ni ìjọta nàbí ikú gangan náà ni twelve nínú Rabiul Awwal ìjọta nàbí jáde láyé gangan ni mo tó fẹ́ tú ọ̀rọ̀ yẹn nìsín ẹni tó bá rí ní tó yàtọ̀ sí ìjọ tí mo sọ yìí ìpè ìjọta nàbí ikú o kìí ṣe twelve Rabiul Awwal kẹ́ni ìyẹn kó pè mí ìpè mí kan nù tíra lọ́lẹ́ gbogbo àwọn tíra tó jẹ́ tíra síyàr síyàr síyàr tó sọ nípa ìtàn nábì àtàwọn sọ̀hábà rẹ̀ tó ń jọ́ tá nábì jáde láyé twelve Rabiul Awwal kò sí ẹ̀rí kan tó gbádùn tó fẹsẹ̀ múlẹ̀ tí ó ní ijọ́ kejìlá ni wọ́n bí ànábì sallallahu alaihi wasallam Rabiul Awwal inú oṣù Rabiul Awwal ni àámùlù fíìlì ni kódà yìí tó tún lálàáfíà jù ní pé ijọ́ kẹjọ eight nínú Rabiul Awwal ni wọ́n bí ànábì sallallahu alaihi wasallam so gbogbo mi pé àwọn tó ń dá kí níyẹn kalẹ̀ ayẹyẹ ọjọ́ kú ànábì ni wọ́n ń ṣe inú wọn ń dùn pé ojú ìnílà ànábì kú táwọn afá ṣàlàyé nìyẹn náà láti ní pé àwọn ṣí àtàn pẹ̀lú àwọn ní pé ara ilé ànábì pé ọ̀tá àtànábì sì ni wọ́n ń ṣe àwọn ni ayẹyẹ ọjọ́ kú rẹ̀ ni wọ́n ń ṣe wọ́n ti pè ní twelve of Rabiul Awwal àwọn èèyàn náà dẹ́gbà níbi gbà. so ọ̀rọ̀ maulid gẹ́gẹ́ mo ṣàlàyé kò é ṣànábì ni ọ̀ma kì í sàwọn sọ̀hábà nẹ́bí nìkan ni ọ̀mọ́ yóò yà ń pé gbogbo àwọn anẹ́bí ọ̀gbọ́n ti jẹ́ mọ́lú nẹ́bí rẹ̀ anabi ọ̀gbọ́n rí anẹ́bí gbọ́ Eidul Adha òun gan lọ́sọ jáde lẹ́nu pé Eidul Fitri anabi lọ́sọ jáde lẹ́nu bákan náà àwọn sọ̀hábà wọn gbọ́ látọ̀dọ̀ anẹ́bí sallallahu alaihi àwọn náà ṣe anẹ́bí ṣe lójú wọn tí wọ́n rí báyìí so eid anabi rí kódà eidul jumua ìjọ jumua anabi tó pèpè ọjọ́ ọdún ni tí wọ́n gbọ́ rí àwọn sàábò gbọ́ rí wọn ò mọ̀ rí wọn ò ṣe rí bákan náà àwọn tàbí'ùn wọn ò gbọ́ rí al-Awza'i Sufyan Thawri Sufyan bin Uyayna gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Usman bin Mahdi àwọn tàbí'ù tàbí'ìn gbogbo wọn wọn ò gbọ́ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ rí pé mọ́lìdì nàbí ìbìlẹ̀ ní àti pé ó ti wá sọ nǹkan kan nípa rẹ̀ wọlé Bukhari wọlé Muslim náà Bukhari ọgbọ́rí wọn Muslim ọgbọ́rí gbọ́ àwọn asábù súnà ni wọn ọgbọ́rí bákan náà àwọn àìmà mọ́ Malik wọn ọgbọ́rí mọ́ Abu Hanifa wọn ọgbọ́rí ẹ̀dákùnrin ẹ̀sìn wọlé léyìí ẹ́ tí wọn mùsùlùmí ọmọ àdàmú ara rẹ̀ malam yakun dina yawma idhin falan yakunu dina al mọ́mú máàlìkì ló bẹ̀ pé ní tí ò bá jẹ́ ẹ̀sìn láyé àwọn tán ti kọjá lọ ẹ̀ mọ́mú máàlìkì mọ́mú máàlìkì mo ní sọ bẹ́ẹ̀ o pé ní tí ò bá jẹ́ sìn lọ́dọ̀ àwọn tí wọ́n ti kọjá lọ ọ̀làǹyẹ̀kú nílẹ̀ ọmọdé kò lè jẹ́ ẹ̀sìn lónìí náà láéláé bí ló ṣe jẹ́ ẹ̀sìn lónìí kò jẹ́ ẹ̀sìn láyé ànábì kò jẹ́ ẹ̀sìn láyé àtàwọn àdéhùn àwọn sọ̀hábà ní afáfẹ́ fáwọn wá sí lẹ́vù ìmọ̀fẹ́ padà wá sí lẹ́vù lẹ́vù tí ó fi wọnú làákà ìwà nílọrin nílọrin ẹsọgbà tí mọ́lídìí àfáàlímì bẹ̀rẹ̀ níjọ́ làfáàlímì sí mọ́lídìí rí ẹsọ́ sọlágbẹ́rú ẹsọ́ tákùtì ẹsọ́ bàdéǹdè ẹsọ́ kọ́dà nílé tiwa gan lè sàrùmí àmọ́ kíkà àìṣe àìṣe àmọ́ tẹ́wàá lè wádìí tàn nílọrin àmọ́ tọ́kọ́ gbé mọ́lídìí wá lọrin àmọ́ so ẹ wọ́n jẹ́ ká sin tí ẹ bá ṣẹ̀sìn ká máa pé ká pè lẹ́sìn ọlọ́run ọba ní tó bí ọlọ́run ọba ń jí sínú ní tó máa ń bí ọlọ́run náà ni ike antum a'lamu amillah am lahum shuraka shara'u lahu min ad-din ma lam ya'zan Allahu bihi ṣé ọlọ́run ni ṣé ẹ̀yin ní mọ̀jú mi lọ ni ẹ̀yin mẹ́sìn àbí ṣé mi ni mo dá yín ni mo sì lànà ẹ̀sìn fún yín àbẹ́yìn lẹ́mọ̀ dictate ẹ̀sìn fúnra yín amúláhùn ṣúraká tẹ ní ẹni orogún pẹ̀lú mi ni shara'u lahum min ad-din tí wọ́n sọ òfin ẹ̀sìn fún yín ma lam ya'zan Allahu bihi tó lọ́wọ́ yọ̀ǹda tó lọ́wọ́ pèlẹ́sìn tálẹ́fẹ́ kọ́ mọ́ pèlẹ́sìn fún yín tó lọ́wọ́ fi ni pé antum a'lamu ani Allah ọlọ́run sẹ́yìn lẹ nímọ̀ ni àbí mi mo mà ní mo lẹ̀sìn mi tó ẹnì kọ́kọ́ jòkó ó sì ronú pé ní gbogbo ọjọ́ twelfth Rabiul Awwal wọ́n máa a ní láti pàkíyèsí ara wa ní tí ì bá ṣe pinlẹ̀ tó jẹ́ pé ẹ tó tún ni kíyàn jẹ́ káwọn èèyàn mọ̀ pé eléyìí ń àsáwọ̀ ní kẹjẹ jẹ́ pé mọ́pẹ̀lẹ́ tuntun àsáwọ̀ àfòmọ́ àfòmọ́ náà ni mọ́wúlídì nàbí sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn wa sọ̀rọ̀ bóòlù àfòmọ́ òṣè wa máa wà tí ẹ wàá fílẹ̀ tẹ́sí máa wò ẹ jẹ́ kó yẹ pé àfòmọ́ lélẹ́yìí o tẹ́ bá ti ń rí táwọn èèyàn bá ti ń ṣe àfòmọ́ ni o ẹ lè mọ pàkíyèsí wọn pé ẹni tó bá ti jáfòmọ́ nú ẹ̀sìn ọlọ́run yẹn ní yóò tó gbẹ̀ṣẹ̀ ní o tí ó péye wà nìyẹn ajé kí n ka àwọn àfa tí wọ́n jẹ́ àwọn àfa tẹ́ mọ̀ gbọ́n tí wọ́n sọ. so ibn al-hadi bàtọ́ ń sọ̀rọ̀ ó ní la yajuzu ihdathu ta'wil fi ayatin aw sunnatin lam yakun ala ahdi salaf ó ní kọ̀mọ̀lẹ́tọ̀ fún wa kama wá wá àwọn àwáwí alọ́lọ́rùn fún àyà al alọ́lọ́rùn fún àdìs ànábì kẹmọ ní ẹ wà bí sáré ó wà káyìrì kíní kan kúlù fàbí fàbí fàbí rahmeti mi náà kúlù bí fọdúlélàyé wà bí rahmeti yìí ẹ ó wà káyìrì làkàn wà bí mọ́tẹ́jì màá wò kí á níbẹ̀ ní àyà mọ́lù ti jáde ó ní ah ah ní ẹ má lọ àyà Kùránì lọ́rùn mọ́ àbí sunna nabi sallallahu alayhi wa sallam kẹmọ lọ lọ́rùn kẹmọ fi sọ pé òun ni òun ni súnà kí ànábì máa ń gbàwẹ̀ níjọ́ mọ́ndé sínà lọ́wọ́ ń jẹ́ mọ́lúdì ẹ̀yin náà máa gbàwẹ̀ níjọ́ mọ́ndé náà gbogbo ẹni tó ń gbàwẹ̀ níjọ́ mọ́ndé náà ni sì ń ṣe mọ́lúdì ni lá لم يكن على هذه السلف ثم تعالى سلف وما ولا عرفوه ثم وما لأنه يتضمن أهم يعني أنه جائل الحق انتهى صنفيا على عوطة الله ومدود وضل عنه والصن ومدود واهتدى إليه هذا المستأخرين فيما تيوالين تيوالين إلى مدود وراواجوما إنه يسمي الله سو أرافات وني مولودي في شيء أجنة سنو الفاكهة هاني تاج الدين عمر بن علي المالكي وسبعه لا أعلم لهذا المولود أصلا في كتاب الله wọ́n ní kọ́lá ìrìn ìpìnlẹ̀ lẹ̀ fún mọ́lúdì yìí láyé ìrí ẹ̀rí fún orí láyé nínú tírà ọlọ́run wàlá súnà ìrí inú súnà nẹ́bì rí wàlá yóò ń kọlu amaluhu an ahadin min ulama il umma wọ́n láwọn òrírí káfà kan kó gbé wá fáwọn ṣáájú ìgbà táwọn tẹ́ni yìí ṣẹ̀mí ní àwọn afáàtò ṣáwájú kan àwọn òrírí láyé ká máa mú ẹ̀rí kan wá pé nítorí ń jẹ́ mólúdì lélẹ́yìí so ẹ má jẹ́ ká tan ilé ara wa jẹ nínú Islam wa tá à ń ṣe jẹ́ ká sí ẹ̀sìn gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ṣe ní ká ṣe Ibn al abdari ìgbà tó wọn tó ń ṣàlàyé ó ní ń wọn náà wòye ọlọ́nkọ́ ṣàánú rẹ ila mukhalafati súnà ìyapa súnà nàbì sallallahu alaihi wasallam kíyàn mọ ìyapa ìlànà tá nàbì gbé kalẹ̀ kó máa ṣe nǹkan míì nínú ẹ̀sìn ma àṣìná òwá wa àkàbà òwá ó burú gan kò dáa kò dáa rárá rọmọlúdì náà ní sọ ó ní wa kayfa tajurru ila al-muharramat ó rọmọlúdì sí padà fáwọn èèyàn wọ́ bí nǹkan tó jẹ́ nǹkan haramu ni àmì ń ṣe mólúdi ní san mutí àmì ń ṣe mólúdi wọ́n máa lòlò àwọn àmì ń ṣe mólúdi wọ́n ń gé kéèkì kàtán ìṣesí àwọn Yahudi àti Nasara ìpìlẹ̀ mólúdi náà ti ẹnu tẹ́lẹ̀ tá a bá jẹ́ ń tanra wa ìlànà àwọn Christian ní aláfojúràn lẹ́yìn mùsùlùmí àwọn Christian náà máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì Ìsá Jesus ẹ̀yin mùsùlùmí aláfojúràn lẹ́yìn ànábì ọ̀ràn yín ànábì ọ̀ràn ẹnìkan kan pé kọ́ ọmọ lọ́lẹ́ ṣe àtàṣàbò ànábì tó kìlọ̀ fún man tashabbaha bi qawmin fa huwa minhum. so ibn al-hajj ó ní ẹ̀rí bó ṣe fa àwọn èèyàn wa kayfa tajurru ila al-muharramat ó bá àwọn èèyàn débi pé wọ́n á débi àwọn nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ fa innahum lamma khalafu sunna bàtí wọ́n yapa sunna wa fa'alul mawlida tó bẹ̀rẹ̀ sí ní ṣe mawlid nabi lámú yẹ kọtẹ́ sọ̀rọ̀ àlàfẹ́ẹ̀lì wọn ò lè dúró lérí pé fíìmù olùdí nìkan làwọn ṣe má padà wọ́n wọn débò míì ẹnì kan ti ń ṣe mọ́lúdì Ibrahim nìyà wọ́n ṣe mọ́lúdì Ahmed Atijani wọ́n ṣe mọ́lúdì kìnìkan oríṣiríṣi mọ́lúdì Abdulkari Jelani gbogbo àwọn tó ń ṣe mọ́lúdì ẹnìkan kan tó bá yà padà wọ́n ṣe mọ́lúdì wọ́n máa ṣe mọ́lúdì àwọn ṣéwù ṣéwù tí wọ́n náà kàkiri so ẹ eh, ní wọn ò ní lè dúró bí ìpínlẹ̀ bídí àṣírí nìyẹn bí ìpínlẹ̀ bídí àṣírí tí wọ́n ti pè ní innovation kò lè dúró torí kò sí àlà fún kò sí ìjánu tẹ́fi já yọmọ lọ náà ni so òun náà ni àfi kí òun kálukú wa kí a padà kú ní di tó ń jẹ́ àdádálẹ̀ so n ta fẹ́ pera wa sí nìyẹn yẹlẹ́ yìí ká dẹ̀ fura lára pé kí ní yìí o wọ́n tó bá ní tìrẹ́lù ní òun ṣe nítorí ọlọ́run ni kódà àwọn egbò ń bẹ́ẹ̀ kódà nẹ́fílà làwọn máa ń yan àkọ́dà kùránì làwọn máa ń ké àwòkédà lélù ni gbogbo ẹ̀ náà ẹ̀sìn táná bí ọba ti sìn ṣé tí ọba ti mú rírì ò ní ké kùránì tí tọba ti mú rírì ò lè yan nẹ́fílà àwọn àmì òtẹ̀ nẹ́fílà ọgọ́rùn-ún làwọn yan tá ń bẹ̀ ọ́ tá ló bẹ̀ ọ́ kódà bí èṣe pọfẹ́sì mú rírì ìwọ̀n nẹ́fílà ọgọ́rùn-ún ti jẹ́ sallallahu alaihi wasallam kì í ju méjìlá lọ ẹ̀mẹ́tàlá ìgbà míì mọ́kànlá tó bá ṣe wítìrì rẹ̀ ní márùn-ún yóò yóò jẹ mọ́kànlá tó wọ́n gbọ́njà nẹ́bì lọ wọ́n mẹ́sìn sí jànẹ́bì lọ. irú tó ṣẹlẹ̀ ńjọ́ kan nìyẹn táwọn àtàwọn bá táwọn wájú ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n dúró níta rẹ̀ gbà táwọn bá yàwó ànẹ́bì wọ́n béèrè pípò ànẹ́bì ṣe mọ́ sẹ́sìn àwọn yàwó yẹn sàlàyé fún ànẹ́bì ṣe mọ́ sẹ́sìn káàná ń takọ̀lù àwọn ní ẹ̀sìn yóò tó yà á ànẹ́bì ò ṣe kíní dáadáa ìkànnì yìí ní mọ sùn mọ́ ìkànnì mi ní fẹ́yàwó mọ́ ìkànnì òun ò tiẹ̀ ní jẹun lọ́sàn-án àwẹ̀rẹ̀ wọn mọ̀ fi wojú ayé padà wọn mọ̀ fi gbà wọn fẹ́ mọ lọ́ba ànẹ́bì ní ẹwà ń bí ẹwà ń bí ẹwà ń bí ẹwà ń bí ẹ máa wo anabi sallallahu alaihi wasallam anabi ní sẹ́yìn ni mo gbọ́ tẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ kálẹ̀ kan wọ́n ní bẹ́ẹ̀ ni anabi ní ama ana èmi ana atikọ́lélá mo bẹ̀rù ọlọ́run ju gbogbo yín lọ èmi ni mo jẹ́ olùbẹ̀rù ọlọ́run bá jù èmi mo ṣe wà yìí àsúmù wa aftur mo máa ń gbàwẹ̀ mo dẹ̀ máa ń ṣínú màá gbàwẹ̀ màá tún ṣínú ìjọ mi ní gbàwẹ̀ ìjọ mi màá gbàwẹ̀ kí ló ti wọn ní wọn ní gbàwẹ̀ mọ́ òní sí wọn láyé láyé rẹ̀ wọn gbà gbogbo ọ̀sán ayé gbàwẹ̀ anábì ni bákan náà wà àdáàmù akúùm mo máa ń yan náà fílà nítorí dìde lóru nítorí sùn padà ìyẹn nìkan kọ́ bákan náà wà àtàzáwájú ní sáà mo tó níyàwó ńlé lẹ́yìn ní tàbí sẹ́yìn wá gbọ́n jù mí lọ ní sẹ́yìn mẹ̀sìn sì jù mí lọ ni ọmọ ọmọ ọgbẹ́ tó ti lọ ló ti lọ bí nílà níjọ́ mẹ́jọ ọ̀rọ̀ rúkìá ni màá bẹ̀rẹ̀ pẹ̀lú gọlọ́hùn so zero eight one zero eight five zero one five ẹnìkan ti wọlé náà bóyá ẹnìkan ti ń rí gbé náà ni ó ìtàn kọ́ọ̀tì ẹ̀tọ́ ẹlòmíì ti wọlé ń kọ́ọ̀tì ni o ń kọ́ọ̀tì ni. Uh, one three seven one. السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته Nàà mẹ́ká bọ̀. Ìjọ́kùn lọ kẹ́rà. Àmì ìjọ́kùn lọ kẹ́rà. Bárakà lọ fún mẹ́ta. Kàkẹ́ ẹ máa tàwa lólobó rẹ̀. Àmì. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, ìfín bá ń jẹ́ sìn, ó gbọ́dọ̀ ní gbèdéke bá ṣe ṣe. Bẹ́ẹ̀ni. Ẹ wo ìgbọ̀n nísìn, Ọlọ́run sọ bá ṣe kì. Bẹ́ẹ̀ni. Ẹ wo àwẹ̀, Ọlọ́run sọ bá ṣe gbà. Bẹ́ẹ̀ni. Ẹ wo àjù, Ọlọ́run ṣe bá ṣe lọ ṣe. Hmm tẹ́wọ́ wo mọ́lúdì tí wọ́n sọ tó ń pè lẹ́sìn onígbà hmm. òní wọ́n ṣe ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n kálukú ń ṣe ń hmm. ṣe tiẹ̀ àwọn míì sọ pé ìjà rẹ̀ rẹ̀ ara ń tẹ̀sí lẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá rí fún ṣe ń bẹ̀rẹ̀ sí máa fẹ́ sùn ẹ̀kún fún ọ̀nà láti ṣẹ́ẹ̀sì yàtọ̀ ilé ìṣẹ̀ṣù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ó nígbà tó bẹ̀rẹ̀ hmm. àwọn tí wọ́n ń pẹ̀lú àwọn bàbá wa bàbá wa hmm. bàbá wa nílùú ìta àmọ́ láàfà nílùú wọn ò hmm. ṣe náà èyí ò ń jẹ́ tó lásán tó wá ṣẹ̀ṣẹ̀ tó yòó yóò fi tó tó láti bá tọ́sán bàbá bàbá bàbá náà lẹ̀ ń tẹ̀lé àwọn bàbá àkọ́kọ́ ta mọ̀ wọn ò ṣe náà ọlọ́run ọlọ́run gbọ́dọ̀ ọlọ́run dé ọlọ́run jọ kò yóò ti yọ kó ti yàwó yàn náà àmọ́ yóò padà parí ní ọlọ́run tó parí. ẹ ṣeun gẹ́gẹ́ jákùn lọ́kàrà lọ́rọ̀ kan lọ́fikùn táwa táwa ẹ̀kú fún ẹ̀yìn ètò lókù ọjọ́ mi ti lọ gan. Uh, zero eight one zero three three five one five one nine zero eight one zero three three five one five one nine Al-Fattah Salmi ni ó ń dágbére subhanaka Allahumma wa bihamdika anta astaghfiruka wa atubu alaikum wa rahmatullahi